have with me here talented musicians, gospel musicians. They are called the Glorious Twins. I'm sure you know them. But first, we need to do some introduction before we get right into what we want to discuss with them about. Right? Hello, David. How are you doing today? I'm good. Fine. What's your name? My name is Akoda Tao, well known as the Glorious Twins. What's your name? Anyways, like now, can you be one of Okay, so for how long have you known the record of um, Lady I think this is a fourth, third, if I'm not mistaken, so coming to this big event, a big event, yes, this is our fourth or fifth time to come here. Okay, so what you thought generally about Akon Lady Yoruba? What you think about it? Akon Lady Yoruba, I think it's about teaching then you become more Yes, not people don't understand culture. Let's forget culture. So, what is that thing that you love so much about your culture? First of all, our food. Okay. Our dressing. Okay. And most especially, I just love Yoruba because of our language. Okay. Oh, so, what the are from? Hmm, great. So, can you tell us some of the food you eat or your favorite Karengang. Okay. This is okay. Shapa. Shapa, <laughs> what's the shapa? I've not heard of that before. Uh, yeah, that's that's going to make the soup taste. Good taste. Okay. Okay, take a one balloon. Fún èdè Yorùbá, ẹgbẹ́ ká tó one èdè Yorùbá So whatever bá jí láàárọ̀ pé ah, ẹ fẹ́ kí mọ́mí àti dádì, bọ́ọ̀lù ẹ̀ ṣe máa ń No, I, I need that to actual hair báwo lẹ ṣe máa gbé àti pé ó ní àwọn èdè kan tí wọ́n máa àwọn ń pè tó máa ń ní àwọn flow tó pé tẹ bá sọ Yorùbá ó lè má jẹ bẹ́ẹ̀ ni ṣé ẹ lè dárúkọ àwọn èdè kan. ok tí mo bá sọ wípé orí fọ́ mi in English my head is beating me kọ́lọ́ máa pè é that's okay I have yes tí wọ́n lè lè kí àwọn òbí mi àṣẹ náà láì I don't say it to okay. good morning daddy Okay, do you say that in Yoruba English? How do you greet your parents? Mom, good morning. <laughs> Good morning, mom. <laughs> No, okay. Ṣé rò bí a pé ká máa sọ èdè wa ní báyọ̀ lẹ ṣe rí èdè èdè sísọ sí èdè Yorùbá? Torí pé kò ń ṣe gbogbo àwọn ènìyàn tó jẹ́ Yorùbá ló lè sọ Yorùbá dáadáa. So kí ni you rí sí èdè? I have a lot to say about it because when you go to some other countries like China, Korea, they speak their language, even in their movies, they speak their language. Ṣùgbọ́n ní èdè Yorùbá ní ìsinyìí ní Nàìjíríà especially ẹni tí ò bá lóòótọ́ èdè Gẹ̀ẹ́sì dára ṣùgbọ́n àwọn tá a fẹ́ mú méjèèjì tó bá sọ Yorùbá wọ́n á ní kó o gbọ́dọ̀ sọ Yorùbá tó bá sọ èdè Gẹ̀ẹ́sì wọ́n á ní ká máa gbé àṣà.